إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له Wa achere na muhammad n abdurasulu asalam alekum ramatulhiwabaraka tụ yakmorih anaghịke ọmekarị nya nwa ya atụ ịne ekweghị aje anagheke anyị ohuri nya ịụwa ramadan awa wele me era 1436 37 uh, ana ikonto mori sallallahu alaihi wasallam Um, hijira horo maka na medina dasar hoyo ihana ike anyi ohuri hinan eno hinan era 2016 esuro eh, nisha shabe on obsatu room daike ahana ike ya jainari ona boy kono mo sona wa taala ona komin ayatihi an yursila riyaha mubashirat yani ahini asiya no mo na wa taala ko to ahe mubashirat ahe non dai ki ahi en bi ahi ne yaben no mo na wa taala dok wal yuzikakum min rahmatihi agodo anyangu dali ne ayan bo mo wa taala

بسم الله الرحمن من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أما ربنا وتعالى أوكي يا راتو يعني ولقد أرسلنا من قبلك رسلا يا راتو داود إيه وانتو مولي صلى الله عليه وسلم رسلا أنتو أنايكا النار إلى قومهم دايكا إراغوين نيتوانيتو فجاءهم بالبينات dewetu iragwen bil bayinat lele sana ika o man hure to he lele hujja lele adilla ana ika o so kae on tonon an ni beren nama sɔnna wa ta'ala dɔk fa an takamna min alladhina ajramu digo konu ere so ere na ikaye enne mo kadinan wa kana haqqan alaina nasrul mu'minin nama sɔnna wa ta'ala okere ere so awe tura inka yago okomori enwo Eh, arho ana ke ya yi tafsiran yani ina ne abu shehu saimin rahimahullah alai daga kawai ka ona mazana wa ta'ala ona da ka wala kad arsalna min qablika dak lam mana bayan ona bil lam muwatiatu lil qasm lam mana ka basi introduce ikwahin basi shawe ikwahin yani annaha jawabul qasm annaha jawabul qasm al mahzuf ki yani ohi ikwahi anaika juhud awe dako takdir yani yaka ya isimina yaka ya ka sawe wallahi laqad yani wallahi laqad arsalna min qabli ka ya assalamu alaikum amma sana taala ma assalamu alaikum aranye yandure ka amma sana taala o sukatai o tele onon muakkidan bi salasati umur da ke sai ta sukatai

voo mori towahi iragwanini dárúfẹ́ náà káàkà ọ̀yìn máa ní ṣọ́ọ̀wẹ́ anáyíké ọmọ ọ̀sán wọ̀tàálá ọmọ máa ní ṣọ́ọ̀wẹ́ tàtílẹ̀tún lè rọ̀sọ́ ìláìsọ́ọ̀lá alẹ́sálẹ́m ọ̀yìn sí mẹ́kẹ̀ ayọ́n tó mórí ọ̀nẹ́tẹ́ ọ̀yìn sí mẹ́kà ọ̀yìn jẹ wọn náà na an emeri aya bere ko hiritin agwawa ayon to mori sallallahu alaihi wasallam asuro kire ron e wa woni papa na ba metu yani ya ka ke wala qad arsalna min qablika rusulan yani min al mashhur insana ko hure to he al ma'ruf ana ka e inda ahlul ilm idana ya na ka e أن الرسول أعقبت من أوهي إليه بالشرع وأمر بتبليغه ana ona ika ami wahayo yani oda damoda ayo kai odo e, no na na sheria o ka ayo da sema ago kai le annahu mursalun ago ka on to do mo na wa taala do sho kwete ko akuto ya da dake wa hadha sinfu min an-nas asana fa na na e, huwa ala anwa al min bani adam

ọmọ atọ àtọ́ annahum jama'un bain al-ihtisas agoka ẹ̀nà ẹ̀kọ́ ọgọ̀ aka ní àjọwọ̀ ti ka ọ̀ntọ́ẹ̀rin wal ibada dẹ́rẹ̀wọ̀rẹ̀hìn ọ̀nà lórí kí á kaka dìkẹ̀ wa anna muhammadan abduhu wa rasuluhu ọ̀nà lórí kí na ọ̀nà mọ́sánà wọ́ta ààrà ọ̀nà jùwọ́n tó mọ́rí abd yana wale mona wanto dole be al'abd ana ki yabudu rabbahu ba he kombori an subhanahu wa ta'ala nama subhanahu wa ta'ala da si yi ene a ene ana ka evenen ono mo subhanahu wa ta'ala ono man soto yan ebi enye sinawa allah alamu haythu yaj'alu risalatahu

ayo mọ̀sánà wọ̀tàálà ọ̀bẹ̀túwà àní muhammadu ọmọ sẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀nàdà aka òsèrẹ̀ ẹnwúrí misa náà ìka yẹ àṣìyà ń tọ́nà ìka ọ̀pẹ̀rẹ̀ hudọ́ lówà rẹ̀ mímí ẹnwúrí misali ẹnwúrí mọ́ àníbi musa àbẹ́

illa man huwa ahlu laha ewa na ikaye utonnon bobo ratura kasayan fa hakun nasa bi risala bila shak yani ezenen enebe ozono ratura ina da kaye asuto yawan hum haulai ayanul na arsalahum Allahu azza wa jalla ila na Muhammad subhanahu wa ta'ala o manu nyowa dose oto ولا يمكن أن يكون أحد من الناس أحق بها منهم ده possible وزكاية أني نرى أنا إكاية أتنان أنا يعني بولتورا هناك سيوان ansame domo zana wa ta'ala mana sala na ne amesi ani muhammad sallallahu alaihi wasallam da su toya dan ye pa in ka hure ni ka hure ni quraish daya ga wakalu laula nuzila hadha alquran ala rajulin min qaryatain alazim daya ga aya otonan yani enubanan ayani choyete yojoyin ronya eni ekure ebe nan yani maka on toy ene yero ka yan ga aya an woro ka ya asutono ni imaka e onobe eh, walid anabi urwa ibn mas'ud as-saqafi domo zana wa ta'ala da hawa zakai ahum yaqsimuna rahmata rabbik ene wana gan ayam bomori aw yani ena gan nahnu qasamna bainahum ma'ishatahum fid dunya umma subhanahu wa ta'ala okaya gal oile ni ni ile honon eme ma mehele umma subhanahu wa ta'ala ono ga do mi kaye azanyi do woro ban azanyi du re onye ke ya seju azanyi do onye obna kana azanyi do na ko borenyi ana ndo mo wa ta'ala da yani ọnụ mori ọnụ ya ahana ka ya awara kutu na ya enyi ara ya leso ananyanwu sojas ka ya ahana na awara kutu bi bal ya oigu abeke akamao man qalu ena akakai inna ali ibn abi talib ahaqqa bi risalati min muhammadin sallallahu alaihi wasallam ki ali ana wazi abi talib anno ya ne bara torakai aseto dasnai muhammad sallallahu alaihi wasallam لأنهم بذلك طعنوا في الله عز وجل أي معنى ما أي معنى كا أن نرى كثير مزمنا وتعالى ونسبوه إلا ما لا يليق به دين جوانا قوم ولسانا كاي أول ترى إذا أكان آتى رسالة محمد وعلي أولى به أنا يكون مزمنا وتعالى أو سطوي محمد دايك علي أول ترى فهو إما جهل بالأحكية إسايدك هم مليبوا أيضا نور ترى wa in ma gairu muridu li ato il haq ahalaru abi kabo uska e isa na bi rai ti oro no wala tura go muri uska na sayon dak wakil al amrain bin nisbati ila allah wa mumtani yani ila yayi wannan iji ya kale in re mo zona wa ta'ala yani evoro ile odiya ben yani ile odiya ko ro kan do ila nai kai evoro tulo dile nu kai ohoro dile nu jina hebe

asana veshe ndala nyepa yani bado nasu falasifa anyepa naika de ya philosophers anaika bẹ́ẹ̀ yà tó dẹ́ẹ̀dẹ́ wọn nù ẹ̀ yà kúrẹ́ ká ẹ̀ náà tó ọ̀tàn yàrá òun náà nà rúṣùn min ahiri marọ́ ti bìl xọl. ẹni náà náà dáka yẹ ọ̀nfẹ́ ni ùjẹ́ ni ọ̀nà ògèdèrè ma ẹni ùjí ààrùn. wọ́n yẹ kó lóun dẹ́ yà kàkà yẹ ẹ̀ ń nà lọ́wọ́lé ka wòlíẹ̀ ni ẹni ní báyìí náà níbi wọn nàbí abdulmina rasul dáa níbi don ní báyìí náà ọ̀tún wọ́n min ahìrì marọ́tí yàní ẹdẹ́ni ni lè annal wọlé hustle house yàgùkù wọlé ìbá náà jàce ẹnà lórí ka ẹni kàkà ẹ̀ náà ìkàwá jẹ́ náà wọn nàbí láhùn mazíyàtùlùwáhì annabi yana yan kasuwa hayewa amma daga kai kuto yala war rasul bi manzilati al hadim alladhi fil bayt de konto en wana yudi ozi da ana ka o inehi yursilu riyasari hawaij ana to kona he o sa sabe onzo kare wal iyazu billahi umuri sirihun en wala nan ad-dalal o wayakulu na fi ma yakulu dani ka enire na kankai mako munubuwatin fi barzahin fuwaikar rasuli wa dunal waliyye mako munubuwati awelu di annabi fi barzahin ini oyi ini span ini ememehu ne yani ini ilana ikota ina kana fuwaikar rasul ini hunan nabi ودون na أما ده يكتب ولين ana nure ka lili nwe ni dono me do aye ni be ka ka e abe ani bu hatumul awliya abe woli anawa hunu bo ja ni adam hunu ma ni adam ono kwa otoro wo hete aye ni be o e zaba kulli salati majanan

then no ya ne ka ahewan instead of ka ahewan oh, <laughs> to de ka ahewan dure ka shehu ya he woli e ya he na ka ma he me adamu sebe because e roka woli udi woli ọ̀nà nìbẹ̀hùn ọ̀nà ka ya

sɛmɛ ɛnɛ yi jɛti nan bal na ko in na makam risala fɔ ka kulli shay udi onto ono huni agudin summa nubuwa ala mono do zebe to anibi summa wilaya ala mono do zebe to wilaya kaka kodo woli ono mo da ni hota muton ena su kata de silane ena su kata de chodire maton Allah لا خوف بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لا ممر الله تعالى أو كستبته inna awliya Allah awliya naika woliyo muri heaven la khawfun alaihim azaba nye ay holinewa la khawfun alaihim wa la hum yazanun den nele ba ina naika e obi jai e ko yomal qiyama amma mun ka sabe quality ne alladhina amanu wa kanu yattaqun ẹnẹ náà ìkáyẹ ẹnẹ dówó mọ́sùmọ́nà wọ́tàrálà wọ̀kánù yàtàkùn dẹ́ àyànwọ̀ yóò mórí ọ̀nà dẹ́ mẹ́káyẹ ẹnẹ hún ní sọ́nà mọ́sùmọ́nà wọ́tàrálà ọ̀nà kàsámẹ̀ dọ́mẹ́káyẹ ẹnẹ kwẹ́tì dẹ́ nìhe nínú mọ́sùmọ́nà wọ́tàrálà ọ̀nọ́ṣẹ́ ọ̀kadẹ̀ nẹ́mẹ̀ yani onyangu muri akunyangu baro ojoji akokeka akojoji ayo muri watu wakicheche ona onto ona wani ranto anibi awen awle mando volio molhin dɔkɔ nabiyu lahu nubuwati wal wilaya annabi dɔn ni nubuwa ati wilaya wal wali lahu wilayatu dunna nubuwa wa risala awe yi wali ɔnɔ ni wali hen cikɛnɛ amma dunna nubuwa ba nabi wa risala awi ka anyi to ana yi ka asɛ ɔnɔ dure ke wa ma'lum kamal bi shahsi kana akmalu min

فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين نعم مرضنا وتعالى يرى تنفنني من قبلك توجه وانتم يرى تنفنني أو جاء أنتم مولى صلى الله عليه وسلم رسلا إلى قومهم ya ontweni dai kai iragweni e atuohiwahin yani ifken ya taka humu toiba allazina yantasibu ilayhim insan akira goda onobe azanai kai azenen yani odonon ozuge dok iragwame li anna bihim kiwame au karuruwa ofijen okay fahuwa yakumu bihim wahum bihim uh, yakumun

اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عليم نعم مولانا وتعالى أكيالا تو أن نوح عليه الصلاة والسلام إلى قومه نتلقوان فقال أما هو يا قومي أيون رقوان ibudullaha ma lakum min ilahin gairu wahe ko mori ni omori na ika e enyo omori osa ahụ ni a ko mori ono subhanahu wa ta'ala yani abi ontonawo anu mozona wa ta'ala anu metohi ragwenin enyi onto ake omozona wa ta'ala otohi iragwana iko huna niwe sai wa rasulullahi sallallahu alaihi wasallam akontu mori sallallahu alaihi wasallam onyara illa enyon aka risalatihi hasa yani risala nda kawa jochi ya adanin ebe onto mo sallallahu alaihi wasallam ana ikenu gbono se enugbo awe ana ikaye abola abọ̀rọ̀ tó ka ọ̀wọ́n asùnà kọ́mọ̀ ẹ̀wẹ́ ní harisu jabir jabiri ọga kọntụmọrị sọrọ alaisalam ọka ban nibia na wọn atuwa hiragwenni daika iragwenni kene ajowa chin anman ka wera nibi musa banu isra'ila atuwahi wera nibi isa banu isra'ila atuwahi amọ́ntún mọ́ni sọ́ọ́lá alẹ́sọ́lá ọ̀nàmọ́nà tó hí àbọ́lá ọ̀nàmọ́ wà bọ̀nú ìsọ́ọ́lá wàbí india wàbí ethiopia wàbí germany wàbí greece ó wà kọ́wàá ibẹ̀ ne wa dɔti ni to ana ka anne muhammad sallallahu alaihi wasallam o sebel o bo sika wa wal janna o ba bela mi anne muhammad sallallahu alaihi wasallam agoke umul wana wa ta'ala bana to on to mo sallallahu alaihi wasallam bana to to ka o to ya bada ona dure ko mo zona wa ta'ala do nomo sona wa ta'ala donc ijon tonen enne man yetura gwenne fajaahumul bil bayyinat yani je ni yetura gwenne bil bayyinat lele uruvo lele hujja anai kai ohure ete ana noki haula irrusul awiron tonen jao aqwamihim jao aqwamahum enne yetura gwenne bil bayyinat lele uruvile وجاءهم بالمعجزات دبتوا عليه يعني سنة كأهيم يارن وبالهجج أتهجى نايكاي نعرى ما نهوليتها وبالآيات العظيمة من رب العالمين أتصيا نايكاي أو دمو هنو مولي نايكاي أنا ودري وكل نبي بعثه الله سبحانه وتعالى معه آيات من الآيات أبي أنتو أنا يكمل هنا وتعالى أو كوكوتة أني سياريو إني أسير Kwa ibrahim awere an ibrahim alayhi salatu wassalam min azami ayatihi alayhi wa ala nabiyyina salatu wassalam yani ini asiya ni ibrahim alayhi salatu wassalam yani omori onitu anibia enworo atoya asiye ne huna siya na wikaye annahu ulqiya fi nar wa lam tuharrikuhu an nar an ibrahim alayhi salatu al'irọ́ rẹ̀ bá rí ọ wọ́n yí àyẹ́tún tunasibu tabi'atu qawmahum ọ̀sánà bí àṣẹyẹ aná ìkọ́ sẹ́rẹ̀ sẹ́bí nature sẹ́bí ẹ̀bìrìyà áàdà náà ìkà ẹ̀ àtọ́bẹ̀tò yẹni ẹ̀dẹ́gbẹ̀ náà ìkà ẹ̀ ìbádùl asnam bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ọ̀nyánàkùnmin wọ ibadul kàwákì bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ ọzọmin wọ ìbádùl niran bẹ́ẹ̀ ni

a ka ayiwa ka oyihe ke enyono kumenen je dan ibrahim alayhi salatu wassalam des kono siyewan aman ke umar mana wa ta'ala amma ka ke walaqad atayna Ibrahim rusda min qabl عالمين به عالمين إذا قال, إذا قال لأبيه وقومه ما هذا التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباء قالوا وجدنا آباء náà mọ̀mọ́ náà wọ́n tààlà ọkìyàrá sí àníbì ibrahim aleyhisalatu wasalam rusda ọ̀hìwòrò jòzè dáhìọ́ lànúlò náà min kọ́p tọ́wìdì di àníbì náwọ̀ dẹ́wàwẹ̀ àníbì musa wáyàn àníbì isa wáyàn àníbì muhammad sallallahu alaihi wasallam wáyàn yàtì mọ̀nà sí àníbì ibrahim ọ̀nà ìlú lè ka ẹ̀

ana nure kira pono ne janyi dola ko duwe ala kula hakwale dama sana wa ta'ala da aisha wa in rai an ibrahim alayhi salatu wa salam antum

yẹni ehuna náà ni ẹ̀tẹ́ náà na e ma na ibrahim le kenyi le lebi wa ma kare ya da na da ma da be sai na ne o rem laika ino ibu ya ina na da ka da ka qalu

dáìkọ̀ mórí ọ̀nà subhanahu wa ta'ala ọ̀nà tún nẹ́ni wa ana ala zalikum mina shahidi mi dile ni tura rezu kai ele ọ̀nà àánọ́ me an ibrahim alayhi salatu wa salam osu wa sime eni yegi debi e doka wa ka ba'da an tuwallu naam don anabi ibrahim alayhi salatu wasalam don ka ma se mure ku ma ge tore onyono kuma ono no re so ni ma ha awre ọ e wara hu ni wara ji pere ni naam náà mọ́ mọ́ wọ́n tààlà àní ibrahim alẹ́sọ́látù wọ́sọ́lá ọkà dé mẹ́jù záàzàn yẹn ni lọ́fíìsì sani wà hẹ́tẹ́n àáké ilẹ̀ kàbírọ̀ lọ́m àáké anádẹ́mùhù nẹ́ni ọbányọ́nà dáná wọ́jẹ́ làálàhùn ilé yàrjùn àgùbẹ́ nẹ́ẹ̀bẹ́ dé wẹ́tù ẹ̀ ẹ̀yàrá ìrẹsọ́ ní bàbá yìí náà mi naam ne kọlu ne agaka enema ni mmiri elen ọzọ nọ anamani mẹ ọra na náà ikó mehuna yẹn ọra mehuna yóò lọ́nà nkọ̀takawa àti kébé yìí ni mehuna yóò ti dẹ́mà ní bẹ́ẹ̀ bá jẹ. wọ́n yẹ kó dẹ́nu ẹ̀rọ ká ọ̀nà wa ká ọ̀nà mọ̀ ìlà ẹ̀kyẹ́ náà sẹ́ wá kàsí káyìrà ni. dó bẹ́ẹ̀ jẹ́ dó wẹ́lẹ̀ kàsí káyìrà ni. sọ̀rọ̀ dáìkì ẹ̀rọ náà ní ẹ̀rẹ́ ká ọ̀ mehuna ni. nanyi ọ̀nà kaina ka kọlu naam daga ana wa oriyo muhonya nka moita mai iniri yoriyo nan na ibrahim naam kọlu na ndeka showe inde ayi ogure agube enwere no ka wa ore ka dia diwe nu agwe aba so ya ile aye ka ile no me aba so ya ile na naam نعم قالوا لك ايه a فعلت أواما ewa أولياء أو إبراهيم نعم قال بل naam. فاسألوهم إن كانوا ينفقون أنا إبراهيم عليه الصلاة والسلام لك أولي أنا جي إني لتي كفران إني ينمانو هدو إني سدو باني تتان أولا مين أنا دانا ودك آيا كوكي بلوا إبلا نيرسا نمان سيو إلا كدو دو سيوالي كولكون هو سيو كالي نعم فرجعوا إلى أنفسهم فقال إن dabara ma dira so de yeni mani weke ne ya ke ya kane ne ka a ah, ah, wai ke n'ihu na be ni ne ye ya npa e pela ne ya ngwa mo ban ai ko ne ba he ken amaka huriya do se le na ndebere ma gị nwe ile ka na-eche nwụ nka isana nwere ka ọbụ hujja tụrụ awa ya sụda ekene kwasị m hujja tụrụ na ibrahim alayhi salatu wasalam mere sun kala kọdị halimta ma ha ụda ya tụba nwa ya ka emele na ji ala ma ka e e ya e ilo eye ka eya eya sụsọrọ ewa eya chirewa eya anyị na ya nwụrụ ene ma kara ya na ibrahim sụmanụ ma mee na قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولم تعبدون من دون الله أفلا تعقلون نعم لك أنا إبراهيم دوسة وأنا opportunity كأيدي منيس كما كونه atabuduna min dunillahi wa bana he kida sawa bi mun ma la yanfa'ukum shay asana ke enyu eh, senye nyono nyong sema pa no ore ba nyang kwa ha na ofin o da diuni ate asana ka ye wa he afala takilun ila sawn o bana gwan na mi

deka ira naika ira denwarin anaika enero kai ira nonira ma ifanayan daika dọgzami ani ibrahim alayhi salatu wa salam deka ira anaika inu mi ọrọ na apara ahụ yaskoto min shiddati harriha inu mi ọrọ na ahụrụ enyete agobe ọyị nwụra ọyị denwa naika ire neka narun azimun ira naika ọdenwu fa'alqa ibrahim fiha min makanin ba'id dena ni ibrahim alayhi salatu wassalam dene na huniranon ahana ika onuze fa'iza bin nari takunu barda wa salaman ala ibrahim ijanna naam na-awọta umuzona wataala dommo dairo non awi sananya ira wana wala ko oryo de mu asuwa kanya amma dommo na subhanahu ala daga kul na de kaka ya naru eura kuni bi barda wa salaman ala ibrahim hunene ayre manu hunene se isare hunene jenda zama amma do wa enworo ala ibrahim ya ne ibrahim alayhi salatu wassalam dommo subhanahu wataala ke warodo na الأخسرين نعم مولانا ala أبتنا na abisi ne lo kene wa se gwen no wa na ahịa ka awa nya nkwa go wa en mo na di inihin ana ndure ke enne roka isanon awa gwanuwa ala ibrahim tire ala ibrahim alayhi wasalam lam tanfa'hum naruhum ilele manu muhala de ya kwaku de ya mabasa wale ele ba ibadatihim gairu Allah subhanahu o ihe kisa sai na ya kisa sai bere na subhanahu ala ere banya ifana na iko mewa fahum asfala ma yakun da kare na nete hune mebede ya wa ahsara ma yakun indama aradu kaida bi ibrahim den ni ihi mewa da ya deje mu ni emeje mu inu mo na ikai enesi mi eto ka anyi sana ikai

ana ndure ke osanobe aya anaika ohunu mosmana wa ta'ala ka ezenen enero enere kai e. yani irana sai wa heka wa me wa zura zira lam yanfahu bal tadurrukum fi dunya wa fi al dai ke em katon we wan in ehonon ato ekwa direma yani wa hadha musa nabiyyu alayhi wa ala nabiyina salatu wasalam asana rabi annabi musa on moriya me enwara atai haya ya basahu allah subhanahu wa ta'ala ila qaumi amma subhanahu wa ta'ala o ko ko ete ko ni turagwan wa waladu fi sannati allati yaktu yaktul fiha sibian dama inira no ikaye ba ujana ma enu mawo ba won yani fir'aun ri wa malaihi dáìka ẹnu mọ̀nà ọmọ ìfọ̀nà wàtàálà ọsùn mẹ́kì àmà níbi musa alẹ́ ìsọ̀látò wàsàlá wàkàn àhóhò harun ẹlẹ́bẹ̀n harun akbar minhu ọ̀nà wọ̀lọ́kọ̀yàn kí ilẹ̀ bisala zanawa alẹ́yàn kàkí ìráyà ẹ̀ta fàfisọ́nà ti alẹ́tì wọlé dà fi ha harun ẹni ìráyà náà mi harun lẹ́mìíyàkùn yẹ́pùtùlù fi ha sìbíà ìráyà rẹ̀ náà ìka ẹ̀fẹ́ màsíwọ́ òzùwẹ̀ fa'ashe harun alayhi salam de harun doran wasanatu allati wulida fiha musa kana fir'aun ya'mulu bi qalli sibyan ila yana ka asmi ani musa alayhi salatu wassalam ila yana ki fir'aun lanatullah alayhi on moda ko jono rona ma inu ma bo awo wa idha billahi yunji musa fi bayti fir'aun yani inu mono on mo subhanahu wa ta'ala do ha musa da ka inile hidi fir'aun aya pan وهذا أمر عجيب من آية رب العالمين سبحانه وتعالى أصنع أسيه أيمي إني آية سبحانه وتعالى ka isanawa yawan isana daika ina idawa aya aya pan yansha musa alayhi salatu wassalam fi wasati haula'i qawm alladhina yazunnun anna

ìjọ mara àbẹ́rẹ́ dọ́rọ̀ àhórí àmúhà min allah subhanahu wa ta'ala alayhi bir risala ijanna do mo subhanahu wa ta'ala dasu to dasu ya wa yati ila fir'aun li yad'uhu illa

dani musa alayhi salatu wa salam de to ikaye qala rabbukum wa rabbu abaikum alawwalin ani musa alayhi salatu wa salam da kai fir'aun awoko mori oto oton on rayo na te daya ni men ana wa kuto mori subhanahu wa ta'ala bawro kaya wona de tol because omori o kaka we isu we yesu ama mori ore ka aka kuya wasogo dai ko zina no lusun fa huwa khairun lak anna nyo ila hun kai wa bare sosa anna nyo ila hu kai e were ro kai seminya ngume da le ku he mi sheu a ah, shewe monon osu kamanyi ziyada to eje ọ̀dá mẹ̀lẹ̀ ọ̀rẹ́ ọkọ̀ àdókọ́ ilẹ̀ ẹlẹ́yìn ẹ̀yìn lẹ́lẹ́yìn dóṣọ́ ẹ̀ka ọmọ ẹ̀rọ wà rọ́rákọ́ wà ní sámà ọmọ ẹ̀rọ dóhun ijona la ba hose ka e ora sha o de la ba ben no ma ba ko no kale ni le mo nu ere ani musa alayhi salatu wa salam da naam de fir'aun lanatullah alai da ga ga e on to anatu wetu ni yani on to no onugwawe ya na ko on to ai sa ka onugwawe ya na na se dola hora le mun eje na le nyi le dabi eje na e nyi sa e, eje na e moson de anabi musa alayhi salatu wassalam qala rabbu qala rabbil

akụkọ ewure zọ na ewewe na wonugun dọme ka ye wee rire ìdàdà asụ dọn ọnà ndúlé ke eje ere ọnà mmanụ laa n'aka wọn ya nìnyere ọyẹ wọn ya nìyẹ fàlẹ́ àtàkùlù anì majnun wọn ya nìnyere ọyẹ wọn ya nìka onugun mint فأنتم تعرفون أن الذي خلق المشرق والمغرب وما بينهما هو رب سبحانه وتعالى ويعني يعني كاي na أنا تضيع جنة هرابة أنا تضيع ناموتة ومولي أتي أسنا يكوي ناكرا نيبا ومولي أنو بدالي أنا يكون أنو أتنا بنا ولكا هكذا ìjọ́nà dífẹ̀rẹ̀ àrùn lọ́ká ó jọ́nà lẹ́lẹ́tẹ̀yàn wọ́n wáyé láyé wà chọmchọm dọọ baa bẹ ị nanọ dam patan ìjọnayọ wọ fir'aun ya ti bi saharatun wa musa alayhi salatu wa salam ya ti hin bil aya min ayati allah subhanahu wa ta'ala fir'aun da na kwara na ikai oni ba pawin ani musa alayhi salatu wa salam don ras aya zuwa ini ayo muni wa saharu saharu ayunan nas hatta musa ala nabiyina wa alayhi salatu wa salam yani on mi wa pelen den si wọ́pọ̀ lóde yìí yàrá mẹ̀mí wọ́pọ̀ dúre ka yẹ ọ̀rọ̀ tún yìí mèrè ka a ah, a ah, sáà hapù náà hàtà ni tu anabi musa wasaharu ayunan nas wasu tarkabohum na mọmọ mọna wọtaala ẹsẹ e wọpa zozi yanni wẹẹrẹ sanna hẹ wọpa ọdọ lọmọsi ilẹ ẹnọ na ẹbẹ ẹnyọ de mi kan ọwọ yasi kaba nyọn daya hura da ninen mumuliyon ne ma ka waja'u annaba bisirin azim ile wa pana ke ordem wọ́n yìí kó bí kọ́ ọ̀rọ̀ fìràn wọn kárọ̀n wọ́n yìí kó kọ́ ọ̀rọ̀ kọ́nyẹ́n lórí ka ọlọ́run ló tó ààbẹ́ ní ọ̀nà

fìràwùn ọ̀dọ́kì kọlu èyí ha eyi náà kọlu náà wà ìnàkùn lámìnà mùkọ̀wọ̀bí dọ́kà ẹ̀ndì ẹ̀hún ni wọ́n náà kó ilé owó èrí palace ọ̀nà wéèkú ní di tíkẹ̀tì ní dùn àgbé yìí wọ́n iná náà ìka ní náà ìka mẹ́rẹ̀ ìmọ̀ mẹ́ don musu na wata dana ka ima ka san kita nibi musa bonni ibo ponon dene ka dane musa nyamba nanyi hifa anyi anwahina yan فإذا بموسى ينظر إلى أسا سارة وهبال سارة يعني جي أن موسى إيري أكتين نسون أبين نسون فيحيل إليه من سهرهم دولا بذية إني وبينك أنها تسعى كسنن بيعرسن أنن نعرسن دكي fayati min allahi azza wa jal atasbiti li musa alayhi salatu wa salam ejanna o betu ani musa hunu wa mazuna wa ta'ala o ye pete isbit innaka antal ala ye pete ka ewa ya ka beban sanu alika wa nansuruka alaihim eba me ko wa ya beba de go botora wa iresu ní ọmọ sọ̀rọ̀ àwọn tààlà ìjọ́nà àkàkà wà alkì máa fi yẹ̀mí níka talcoff nọmọsọ̀nà wọ̀tàálà dọ́ka ní títẹ ìsaná ka abẹ́ mẹ́lẹ̀ àmàn bá kọ́ ok talcoff ma sọ́nà ọba kọ́ rẹ̀ àbísánẹ́mẹ̀ iná ma sọ́nà òkè ìdù sáhìr wà láyé fìléhọ́ ọbọ aláìka ọ̀nàìka àmì wọ́pa àmì ẹ̀bá sírí ọ̀nà sírí àmì ọ̀nàìka àmà sírí

yani antum tahayaluna linnas wala takdiruna ala qalbi la shay'a hakika wa bibi ni duwa babi ya dan e uno nyang jezi sa tele so zaida walakin allah azza wa jal umuri naika ono yunu cheta ngon yajal hadhihi al asa allati fi yadi musa subanan hakika nama subhanahu wa ta'ala don me okute ana ikaye o inu wa musa alayhi salatu wa salam ko be ewu o ban ana ikaye o le zawin wa antum la taqdiruna ala zalik ana unu onyu kato imani bara okuta unu ibo okute ebe an o kai ibo okuta bara dako ala yani fa bah fabahat haula al-kufar yani dawa disgrace dare dare hiwe fabuhita yani dure kai they were dumb they are dumb and now when sanya ngwe unawa they cannot because abelanyi enayara me eneman ejana wa ulqiya saharatu sajidin enaika enemi wapa desi beketen qalu amanna bi rabbil alamin rabbi musa wa harun ejana e kaka enera do yo muri anai ko wadare he adare e eh, muri anai kai ono wadare hi eh, anabi musa ati harun dadon yani wakana mujizatu min azamil mujizat allati tufidu ma haula ilkom asana mujiza anaika ini mujiza de won do ma pani ragonon amore ba ma pani fir'aun lanatullah alayhi nan amma melewe ni rai anibi isa alayhi salatu wassalam ja ila qawmi istaharu bi sana'ati tim o oh, be tura gona ikaye yani era eh, ila e doctor da moroko enne eh, yan barake wa tabibu la yastati an yashfa an yashfa man wulida akmahu al amma e eh, doctor en de mani ye doctor en ne nyam muko ejena ikaye ama dai e ko gbeyawe fa iza mimasi ala nabiyina alayhi salatu wassalam ejonna annabi isa alayhi salatu wassalam umuri men wora da re mo ya yad'u lahu fayashfihi Allah subhanahu wa ta'ala bi idni dahi mo subhanahu wa ta'ala do muri do re mi oko e muri me na ikaye oni en lili yo do mo wa ta'ala yen doctor ne o le betu ona ana dole ke annabi Musa alayhi salatu wassalam da me kai da me wako yani wa ubriul akma wal abras yani ake yani hunni ona ika ama laiko guyawe awe ko ona ika onu ko ban anawon ra anawon kokora ati anawon igiganu sinyimada wa ohiyel mauta bi iznillah da so hoya yana ne bisa muri a kusur ne niya ana ka ome yani inan wa ali sada ne bisa alayhi salatu wa sala do ka o ki sonore ka wa le um, do wa ba right ore na re da isana ku wata ne hidayene da fayawa don masu wana wata ala dokin na fi zalika la ayatin lakum in kuntum mu'minin mani yana ikon masu wana wata mani me asiyo bi wani ana wika wa bu ko muri waja'a eh, yani anabi isana anabi isa salatu wassalam on nasibe ore ehuni on ni ene doyire doctorate baraki yani kalawi doctor da amuko ene doyo inu mani bisa amma ijo mo sona wa taala mujiza na siya ni bisa daika ana pass power ni daika no mo sona wa taala isa alayhi salatu wa salam wa jaa annabiyuna sallallahu hudu ani rarubawa ni ɛvɛ yɛ n'ayi ka alu fasaha ɛvɛ yɛ n'ayi ka yi ayɛwadi ahoritɔ ɛvɛ yɛ n'ayi ka yi ɛra kala yɛ tɛlɛ wa alu balaga dɛwɛ yɛ n'ayi ka yi ɛrɛ timiri ka wa alu seer dɛwɛ yɛ n'ayi ka yi ɛni ɛra era ɛra ɛra fɔm ahɛ oye kɔn dasi ahɔnɔn dɔw b'a hana yi ka yi ahana ma yi fani ɔnɔ duli kaba ŋwajin waa yi mi naa o ahɛ nɔɔrɔ o. vane use oyi oyi learn eh, and knowledge of now ne me ngwa hana ne ne ni na ka enyi mini na eba hana na baji ni na baje da ka e ga anya anyi la ni ni anya anyi la ọ tamana na jabada e ya ba he ya ẹnu nyi soso yanni na ọkọ ni so ahẹ́rẹ́ rẹ̀ ndé wa kọ́ ndé wa bẹ́ẹ̀ ní ẹ̀ compose ahẹ́ bẹ́ẹ̀ mi yẹ mu yẹ wa na sọ nan náà ka ẹ̀ yára address ọ̀la ayára wa bẹ́ẹ̀ yà yàrá ẹ̀ ẹ̀ mẹ̀mẹ̀ ní ká dọ̀ wọ́n lọ́nà ẹ̀ mu dẹ́ẹ̀ mẹ̀ ẹ̀ nẹ́jẹ̀jẹ̀ ẹni rẹ̀ náà ka náà ọjà فإذا بالله سبحانه وتعالى إجنو مريو ناي كونون لي ونطلبا ينزل على النبي صلى الله عليه وسلم دوتشو هيتيا نبيا هذا الكتاب يعني ونن ويتحداهم أن يأتوا بصورة من مثله de ya iwe non do challenge ya ni kai enwuri mi qur'an non en ne showe dure ki a challenge da ẹ̀rọ̀mùnyà lọ́wọ́ sọ mẹ́ dùsù wẹ̀ àwọn àndé làgbà ọ̀ àìdá ilẹ̀ sọ àwùká yìí ààyè ń kúrẹ́ sọ gòdà mẹ́rẹ́ ní mẹ ẹ ní ẹlò producer na ànyẹkùbálò hazard tahadi ẹ nílẹ̀ wọn náà accept challenge náà yẹni bẹ́ẹ̀ sẹ̀dẹ̀ ẹ̀ nana ìka ẹ̀ ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ká ẹ̀ ẹ̀ náà lọ́sọ̀rọ̀ ọ̀nà mẹ́rin liyati bi misli alquran ijeri nyo chichi doko no shawe enwuri mi quran doi kan nasa minu ijo mana ka ka na le nyo ni wakila la da ka ka innaka talam anna na'lam annaka kadhib e waye kama ye kondri chewe ndigalo le anu aka ne nyang man fo man waka enwuri enwuri mani musailimatul kadhab la natullahi alai onaka فهذا القرآن هو موجزة الأبما وصلنا بالقرآن لايك موجزة دموابين أنك مصنع وتعالى أوتيه تيا النبي وإجازهم من وجوه كثيرة إبا فنائنا يزيلين نيوابين يعني إبا بالقرآن جزيلين نيوابين inni balagan riwayan inni fasahan riwayan ameme yani dure ko muzo na wata ala o mi meti nyire a o muri o sirebe do ye ka enyo na ikai onye nguma ni compose akọ na muzo na wata ala ona dure ke ale na ka ke a qur'an non yani vani muhammad ona copy na o shaitan na sirwayan numu sɔnna wa taala lakɔ ma tan na zala bihi shayatin kuran nɔ e bi shaitan na sɔɔbɛ wa ma yan bagi lahu de e wɔrɔ yɔ kɔ sɔɔbɛ wala ya tati on dɔn yu ka tɔ su kuran this this composition na yi ka yɛ an wɔlɔ yɛrɛ bi ko nyɔ yan nɔ hɔn an ko o ma ko shaitan nɔ kɛ e bi shaitan e bi shaitan na sɔɔbɛ o mori ke ọhịa kwesịkọ nọ shọwe enyụkata shọwe yani kuran ma ni nye alfasaha yani ini olosa dọsirebe ebe ilagọ iba agọ ịba ọtẹlá ka fún hannas azẹ̀nẹ́ẹ̀ asman ke imenyi musulun nan ní enyi ìgbọ̀nà wata ara dákàrẹ oyi dìfìtì ní dìfìtì rome ní ọmọ ìgbọ̀nà ara kúgbó lè bàtí rome a dìfìtì fi adnal ard wọ́n min bá di gọlabihim sayaglibon fi bèdè sinin ẹnu kí mèrè iná yìí misúra náà inú sanagurẹtẹ inú mọnagurẹtẹ ọba bílẹ̀ mọ nílẹ̀ ìtunawa ẹni lẹ́bàá àbọ̀lẹ̀ máa húlẹ̀ lẹ́hunawa ànílẹ̀ ọ̀nà bèdè sinin gbèdín three to nine years ọ̀rẹ́. anere non umma sona wa taala o me ka da ka ba me ba yan ana ndure ke anira bawa ezene edo inenni enne ka e qur'an non ebi anne muhammad sallallahu alaihi wasallam e bono shabe yani oda kale ana ile na be ni ko bosi ni umma sona wa edo obosi nendole ni mujize qur'an

anaghịkwa ordinarily ebe mụrụ na wọtala ọzọ ọzụmanụ ya ebe si mikroskop rụzikwe ọwa nsu siri ka ya anọ mee anyị muhammad ọdịnarịlị is unlettered okuwe ayan yang man ye osana so ka qur'an non mujiza ya nai kai mujiza dem ana nduri ko mo wa ta'ala ka an mo wa ta'ala o shoba yawa yani on ya tonto yiwa on fen non fajaahum bil bayina do shoben al bayina mina min allazina ajramu amma dona wa taala yiwo ponu en ela na ikaye eneme akamao enemo kajine eni le mo dona wa taala yani muri o za wa do so yarwan asanan ay ka ono mori ka ka fantakamna asanan bana ini filullah kokoro mo dona wa taala wa laysa min asma'ihi يعني أين أسماء أين لهان ولهذا الحديث الذي فيه سياق الأسماء الحسنى وهي مدرجة ما صحت عن رسول الله صلى الله عليه وسلم فيها من أسماء المتقين أنا أقول لك أني حديثنا يقاوه يعني أني إلهنا يقا أين موا هنا نرغاكم مولي أنا لي المنتقم لا لا عبد المنتقم yani usaimin rahimahullah alai okay ni le homoli yani sonan ebi ni le homoli wa inan baluwa min awsafi wa fali osan yo nai ni apejual atokaran wa li hadha ma jaa mutlaqan akono me dure ka mona asebe bal qala inna min almujrimina muntakimun awere enaika enna mokajine ibe hukunu ni re ni fa huwa fil anọlẹ wọ ka fan kakom na min na lebe na ajuramu ni ba so ya ile na ikaye ẹnẹra يعني أنا أك جرم كل ما يكون سببا في الإذ أنا بابسنا يكاي أبا مكا أضرب يعني إجاني إجرام أميني أيما كما رمضان وتعالى إلى أنا يكون رمضان وتعالى أصل دا صدتنا Nyɔma sɔnna wa taala dɔkɔ wa kaana hakɔn aleyna nasurul muminin. Nyɔma sɔnna wa taala ɔkɛlɛ yɛlɛ sɔɔ oigo okomorihi enuwa dọkị haala wa'ada min Allah subhanahu wa ta'ala ọsọ ni bi ọkatite hunuwa subhanahu wa ta'ala kaye ọnụ ọmọdụ na wọtara ọnụ ba agụwawo annahu ya soro muminin yani ọnụ ba agụkọ mori ẹnuwa wọlọhụ láyé holifon mi adụ abada ọmọdụ na wọtara ọma ji onye ọkatịta na nyanye pa wa izarọ al-muslim annahum lam yantasiru falyarjiu ila anfusihim ijokwe mori en nebere kae ile ka aworo ka en nyogu mori nan amma zana wa ta'ala agwa ila anfusihim liyarifu asbabu zalik yani eneba ni ne nwanni eneba le maka ni che nwanni den ya seri so bi ana ka e ọ ma nebe inna na hula na ele mi na na wa taala o me ke asogo wa won asman ke ngwe ke yani omo na wa o ga ke ile ile sawi kaya ku ko amma we ile ku di yahud eh, mushrikan da ko awere wana kane tewi sara bi aname ọgụgụ mori ato tora ba reso agobe ka anyi azana ike ejo onye odon to mori sallallahu alaihi wasallam anama zana wa ta'ala ja'ala Allahu ala nafsihi haqqan wajiban ọmọdún náà wọ̀tàálà ọmọ mẹ́tọ́rẹ wọn rẹ̀ sọ hákì ẹ̀nà ìkáyẹ̀ wájìbí àwẹ̀ àwùjábàhù alànàfẹ́ lọ́mẹ́rẹ̀ rẹ̀ sọ ẹ̀wọ̀n rẹ̀ wà láyẹ́jìbò alẹ́hìṣẹ́ ń jẹ́lẹ̀jẹ̀lá lóhùn ẹ̀yìn sẹ́rẹ̀ rẹ̀ sọ ọmọdún náà wọ̀tàálà aláìka ọ̀nà yíndó chẹtẹ wọn falmulku mulkuhu ohino ohino ya nọ́ọ̀bẹ̀n والحلق حلقه أن ننداي كنا نوابن يتصرف فيه كيف يشاء ومولنا وتعالى دام بين يوم زين ana kuma ya ka ụgwọ na ka wee nye kọmplit ụna ụdọ kwọ ụwa wàá pò wẹ dáná ìka yẹ àánú gbìlẹ̀ ní màánú kú wáhìn olówé ọdún wèé lè léwé ní màánú jẹ́ wọn ọdún ṣọ ẹ pọ́sibù kó wẹ́rẹ̀ náà hẹ́ ọ̀rẹ́ kaka yẹ sẹ́fẹ́ náà ìfọ́n náà sìn ní ìṣòwò náà ìka ọmọ ẹ̀fà olómórí ọ̀nyẹ́ wọn wà bá ń dún wọn wọn náà rẹ̀ ọmọlẹ́wọ̀n tó owele omori eidu n'akawa na kwa ọdún ẹ̀dùká ẹ̀ ẹ̀kùnye ní tòrò ọ̀yọ́rọ̀ àwàpọ̀ àmà despite the fact wà ìyẹ òhìnà ẹ̀sọ́rọ̀ wà náà ẹ̀dùká ẹ̀ daika ono mimi zai ina wala yuqalu li malik azama ka yo hina ika limma tasarrafta fi mulkika samelu mani me ino hina walakin allah jalla jalaluhu amumuri ni chetengu harrama zulmi ala nafsi kama harramahu ala ibadi wa mawlana wa ta'ala o me nyisi yenwani huna azman kome me nyisi ore ore yana nawo fa fil hadith al kulsi ni hadith al kulsi o zulma ala

amma mu na wa ta'ala don me yi siyan wani fa kana min zalik abu mala wa nasa nan annahu awjaba ala nafsi haqqan o me wa ira ira so wan hakika ye huwa nasru rasul huwa nasru rusul wal mu'minin kon wa go ko mori e no wa ate on wa gonto e no wa to ko mori fa kad kana rusul muballigina anillah na ati keenanam luwahi ala nla ya n ọ ntụọ na ayika ya eya aka otu hu na na ọ wa taara de ya aka luwahi ụmụ wa atụbere wa foto gbasama awụ ya de shọve onube atụwịsa ma ụmụ ahụhụ a ya danyewo a atụ mụjiza. ana ayika ọ bụ asụsụ kata ayika oe ku ohi na iraisa na ayika ndesre. chabahụ abe na ayika a ma sọọrọ don anu mo sona wa taala anu me go wa won ana ka azen ne tinyan kai ile mo sona wa taala enne sho jinere dana ka e, enne he won on dure kai abu menyenye ọmọ sọ̀nà wọ̀ta ààrẹ asùmọ̀n kí jiza. mujiza no sɛ dɔ ina nɔ wɛrɛ ka ya ka ya ka ne nilɛ bila bila e ɛ na dori ɛ e na adi saa saa yɛtɛ ama kɛ na yɛrɛ na ɔ ɔnana na dɔw bɛ osu yɛ lɛ kure mɛ da dɔ da ne mu na lɛ mɛ ka nɔ na kɛ ya nyɛ kɔɔ. ɔn ebo ɛsɛ dɔ ɔnɔ nure ka ili hɛ ana ikiri ihe nyara anyị akwụkwọ ka aka ka a megheba ewura patu ndị ọcha uchechi ịgọdọ ya ke rapụ ụlọ nwụrụ ehi ya ni ọla ka shọra ya ọwa shọra <laughs> onye kwuo ka ya ka ihe nyida ana ndure ke ọrụ ọrụ anana kwara na ninyi anadawa awọ den na daga idoka na islam man eyo non ọrụ ọrụ na yakwa sakawa ure ka isi ni tuan ni bien ni ijo e, lo ra ihe la nuzo mo mo na wa taala obedore itwe ona mi dani ka okomori enne sikamari da sanye ume anaika enne sura nwa enu monan yani o enu sanaika e azanan azanyu manisire ka ore duye wele ani muhammad sallallahu alaihi wasallam ara ko ha na ire ni afon ori mujiza na isere danu maka ni e ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبع المرسلين نعم الله وتعالى أوكي يرى تو أنتو ولقد أرسلنا قد كذبت رسل من قبلك نعم الله وتعالى أوكي لا كوهيرتي rusulan yani jamu eh, rasul anto ilinlinyi min qabli tawidi ewani muhammad sallallahu alaihi wasallam na'am sabaru ala ma kudzibu wa uzu hatta atahum nasruna na'am enne ko hirice ene nyi suru ini sana ikaye azenne ko hile chinan de ko hana azuma kuma ile kane muhammad sallallahu alaihi wasallam da kusala ni kaaba da si ire ko usupa yani e ire ki maru o de bana ko so da so atorobe ejenyi de to ati hiobe de so hiobe le iskana wo amara ko enkwada tu poro do si vitu nasruna ogowo muri subhanahu wa ta'ala wala مبدل لكلمات الله نعم مزنا وتعالى أما بلين سبرا أتلي مزنا وتعالى نعم ولقد جاءك من نبي المرسلين نعم دم زنا وتعالى أولي بتو ولقد جاءك أولي بتو من نبي المرسلين yani enube onto irinrin ni alaika e ọmọ ọdún náà wọ̀tàálá ọ̀tọ̀ sẹ́bẹ̀ ìsanáìkọ otu wa ẹnu sọ̀nà ányúmọ̀ anáìka ẹ̀ ẹ̀nẹ́ tòhónú na nánáìka ẹ̀nẹ́ mania ẹ̀nẹ́ rẹ̀wẹ̀ sáàsì àníbìyàn náà lékè al'ulama wọ́rọ̀tàtùl àmbìyà àrùwọ̀ ẹni ẹni dirham and dinar yani sona wadete ono bi dawa o ihela nuzo muri onan ya hiyo mo sona wa taala o muri onawo do si usuru oni ba nyam fi kamarin o ihela nuzo muri onan subhanahu wa taala subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk